Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé, ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti Life Word èyí tí a pè ní ọ̀rọ̀ ìyè ilé iṣẹ́ tó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ BMA Global Missions ti Nàìjíríà. Tí a ò bá gbàgbé a ti ń bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run lórí ohun tí ó ṣe iyebíye èyí tí a tún lè pè ní ìwà bí Ọlọ́run èyí pé ó ṣe iyebíye tí Ọlọ́run ń fẹ́ kí èmi àti wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kí a ní. Ìwọ tí o sì ń gbọ́ mi náà tó ti di ọmọ Ọlọ́run nínú iṣẹ́ ìránṣẹ́ yìí mo gbàgbọ́ pé a di alábùkún fún. Ní òní yìí a máa gbé àwọn ìbéèrè mi yẹ̀wò a ó sì máa fi ọ̀rọ̀ Ọlọ́run fi wá ìtumọ̀ sí, ti wá ìtumọ̀ àti ìdáhùn sí ìbéèrè náà. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ ká gbàdúrà. Ọlọ́run ipá àtàgbàrà bàbá àjíǹde àti ìyá gbé yín ga a ṣe yín lọ́ba torí kẹ̀yìn ọlọ́run ẹ̀yí pò padà ọlọ́run gba ọpẹ́ wa ǹjẹ́ bí a ti ń lọ sínú ọ̀rọ̀ yín ẹ fàánú bá wa lọ ẹ ṣe wa níyè sí ọ̀rọ̀ náà korúkọ yín kó dà yín lógo ní ìpàdé iṣẹ́ ìránṣẹ́ yìí ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ní òní yìí a fẹ́ dáhùn ìbéèrè tó wípé báwo ni mo ṣe lè báwo ni mo ṣe lè ní àwọn ìwà tó ṣe báwo ni mo ṣe lè ní ìwà àwọn ìwà tó ṣe iyebíye níwájú Ọlọ́run? Báwo ni mo ṣe lè ní ìwà àwọn ìwà tó ṣe iyebíye? Mo fẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé Genesis. Ìwé Genesis orí ìkẹtàdínní Genesis orí ìkẹtàdínní ogójì, ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án mo ka ọ̀rọ̀ ọlọ́run ó ní ṣùgbọ́n òun kọ̀ ó sì wí fún aya olúwa rẹ̀ pé kíyèsí olúwa mi kò mọ ohun tí ó wà lọ́dọ̀ mi nílé ó sì ti fi ohun gbogbo tí ó ní lé mi lọ́wọ́ kò sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí bẹ́ẹ̀ ni kò sì pa ohunkóhun mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ nítorí pé aya rẹ̀ ni ìwọ í ṣe ǹjẹ́ èmi ó ha ti ṣe ohun ìwà búburú ńlá yìí kí èmi sì dẹ́ṣẹ̀ sí ọlọ́run ẹ ké hallelujah right ẹ rí i pé ohun tí ọ̀rọ̀ gbólóhùn tí a kà yìí ó jẹ́ gbólóhùn tí ó tẹnu Jósẹ́fù jáde sí aya Pọ́tífárì aya Pọ́tífárì yìí kò sẹ́ni tó mọ orúkọ ẹ̀ ṣùgbọ́n a rí i pé obìnrin yìí ó rí joseph gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ arẹwà ọkùnrin tó dùn wò lójú àkọ́ wípé ìfẹ́kùfẹ́ wọnú ẹ̀ ó sì ń dojúlé joseph lójoojúmọ́ láti jẹ́ kó bá òun ní àjọṣepọ̀ èyí tí kò tọ̀nà nínú ayé ó lè jẹ́ ìtẹ́wọ́gbà ṣùgbọ́n joseph a rí wípé ó fọhùn ohun tó yàtọ̀ sí ohun tí ayé lè sọ àbí tí ayé lè gbé nígbésẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó wà nínú ayé tí à ń tọwọ́ ẹ̀mí ọlọ́run àmì ẹ̀mí ayé darí ó ní ṣùgbọ́n ó túmọ̀ sí pé ó yàtọ̀ ó kẹ̀yìn sí ìgbàgbọ́ gbogbo ènìyàn ó ní ṣùgbọ́n òun kọ̀ Jósẹ́fù ó kọ̀ bí a ó bá ní ìgbé ayé tó jẹ́ iyebíye à ń láti kọ̀ a ń láti kọ kí ni o a ń láti kọ ohun gbogbo tó bá lòdì sí ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa láti lè ṣe a nínú eléyìí nítorí ń sọ mí báyìí kí ni Joseph kọ Joseph kọ ìwà àgbèrè tí obìnrin yìí ń gbé bọ̀ òun ló kọ yẹn ẹ̀rí nínú òfin mẹ́wàá pàápàá èyí tí Jésù Kristi sọ di méjì òun ni pé fẹ́ràn ọlọ́run fẹ́ràn ọlọ́run fẹ́ olúwa pẹ̀lú gbogbo ọkàn rẹ pẹ̀lú gbogbo àyà rẹ pẹ̀lú gbogbo agbára rẹ ó ní ìkejì sì dàbí sí rẹ sì dàbí rẹ ó ní òun ni wípé fẹ́ràn ẹnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ nǹkan tó wà ní ọkàn ọ̀rọ̀ ọlọ́run ló wà ní ọkàn Joseph èyí tó fi tó fi kọ̀ láti lè láti lè bẹ́gìjà sínú ẹ̀ṣẹ̀ tó dá lójú tóbìnrin yìí tó fẹ́ jẹ́ kí Joseph kó kó ṣẹ̀ Joseph, ó rántí ọ̀rọ̀ ọlọ́run tí a ti kọ́ nílé bàbá rẹ̀ kó tó di pé ó jáde eléyìí ló sì gbámú eléyìí ló ń rò ní ọkàn àyà rẹ̀ eléyìí ló wà ní ọpọlọ ẹ̀ eléyìí ló mú ní ló lẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ àti ìgboyà ní ọ̀rọ̀ ọlọ́run yìí eléyìí ló jẹ́ kó lè kọ̀ ìwà àgbèrè tí obìnrin yìí fẹ́ gbé wá bá láti lè tọwọ́ bọ̀ èyí tó lè mú lòdì sí ọlọ́run ìwọ àti èmi tó ń gbọ́ mi kí ni nǹkan tí wọn náà gbọ́dọ̀ kọ̀ ohun tí ìwọ gbọ́dọ̀ kọ̀ tèmi gbọ́dọ̀ kọ̀ òun ni nǹkan tí ọlọ́run sọ wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ torí pé lẹ́ni a ti sọ ẹ̀ṣẹ̀ di gbẹ̀fẹ́ a ti sọ ẹ̀ṣẹ̀ di ohun tá a fi ń ṣeré a sọ ẹ̀ṣẹ̀ di àṣìṣe lásán ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ó jẹ́ ìṣelòdì sí òdodo ọlọ́run ó jẹ́ ìṣelòdì sí ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ ìṣelòdì sí ọlọ́run fún ara wọn ẹ pé Joseph mo sọ pé Joseph kọ̀ ó sì torí pé ó rí i pé ọ̀rọ̀ Ọlọ́run lòdì sí bíbélì sì jẹ́ ká rí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run fún ara wọn nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní bíbélì pé láì tẹ̀kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí Ọlọ́run sẹ́ tọ́lọ́run sọ ó jẹ́ Ọlọ́run ohun tí ọ̀rọ̀ Ọlọ́run pè ní ẹ̀ṣẹ̀ ó jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń bá ṣẹ̀ sí lágbájá àbí làkàṣègbè èèyàn yẹn kọ́ ni mo ṣẹ̀ sí Ọlọ́run ni mo ṣẹ̀ sí ohun tí Ọlọ́run bá kọ̀ fún wa láti lè kọ̀ ohun tí Ọlọ́run sọ pé àwọn ò fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ìkọ̀sílẹ̀ fún èmi àti ìwọ bí Jósẹ́fù bó ṣe kọ ẹ̀ṣẹ̀ àgbèrè yìí ǹjẹ́ owó tó fẹ́ gbà yẹn ṣé Ọlọ́run fẹ́ràn ẹ̀ bóyá o fẹ́ gba rìbá ni bóyá o fẹ́ ṣàgbèrè pẹ̀lú ìyàwó níyàwó ni bóyá o fẹ́ bá ọkọ lọ́kọ lọ nítorí pé tọkọ tiẹ̀ ò tẹ́ ẹ lọ́rùn bóyá o fẹ́ tiẹ̀ fẹ́ gbé ìgbésẹ̀ tó yẹ pé ó lòdì ni o fẹ́ gbowó o fẹ́ gbàdí o fẹ́ ṣe o fẹ́ gbé ìgbésẹ̀ bóyá ọmọ iléèwé ni bóyá nǹkan tó fẹ́ tó fẹ́ ṣe yìí ṣé ọ̀rọ̀ ọlọ́run ṣó tì í lẹ́yìn tó bá lè rí ìdáhùn sí ọ̀rọ̀ yẹn wípé ọlọ́run ò fẹ́ ìwọ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gbọ́dọ̀ kọ̀yìn sí torí pé tó bá tó bá lọ ṣe pẹ́rẹ́ ohun tó lè fa wọnú wàhálà òun ni o ọ̀nà tá a fi lè tá a fi lè tá a fi lè ní àwọn ìwà bí ọlọ́run òun ni eléyìí òun ni wípé ká ní ìgboyà lórí ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí ọlọ́run wípé ká kan tí ọ̀rọ̀ ọlọ́run kọ̀ ká dẹ̀ fẹ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run fẹ́ ìpèníjà náà ló ti gbọ́ yìí ìwọ tí ò gbọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ tó gbọ́ lé níyìí kí ni nǹkan tó fẹ́ gbé nígbésẹ̀ lórí ẹ̀ ṣé o ṣe tán àti kọ̀ àbò ṣe tán àti gbà á Jósẹ́fù ó kọ̀ ẹ̀ṣẹ̀ ṣé ìwọ náà fẹ́ kọ̀ ẹ̀ṣẹ̀ lónìí torí pé ẹ̀ṣẹ̀ ó lóró ikú sì ní oró ẹ̀ṣẹ̀ mo fẹ́ ka kíyèsí eléyìí mo dẹ̀ gbàdúrà pé lórúkọ jésù kristi ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ibi tá a máa fi àdàgbà iṣẹ́ ìránṣẹ́ òní tá a máa fi ọ̀rọ̀ sí nìyẹn ìwọ tí o wá ń gbọ́ mi yìí bóyá o fẹ́ béèrè béèrè ni àbí o ń fẹ́ ìgbẹ̀bẹ̀ àdúrà àbí o fẹ́ mọ ohunkóhun tó bá rú ọ lójú o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù láti máa pàdé jésù ni olúwa. ó dàbọ̀.